ìdẹ́kàlọ́ ma àwa mùsùlùmí pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nínú ìfẹ́ tó ní sí wa àti ìdẹ̀ra tó ṣe fún wa òun náà ni pé ó gbé sínú ṣẹ̀ríà tó fẹ́ràn ànábì wa sallallahu alaihi wa sallam sí wa èyí tá a mà sí islam ó gbé sínú òfin wa yí pé tá a bá ti ń jọ́sìn kan tán a tó máa jọ́sìn kan lẹ́yìn ìdẹ̀ra ọlọ́run ọba ni ẹlòmíì ọba rí jọ́sìn kan lẹ́yìn ìjọ́sìn kan yóò fojú ròyìn ọmọ pàánù ọlọ́run ọba lọ́jọ́ fún wa torí pé ìtò sítọ́jọ́ náà yàn yìí ọ ò lè fọwọ́sọ̀yà yìí pé kò sálẹ̀ bú mbẹ́ torí pé Ọlọ́run gan ti mà kó lè rí ṣe tán lóbi jásí pé ẹ̀sìn wa yìí ti ṣẹ̀sìn Islam tọ́ ọba ti tọ́ ti súnà mọ́ tí ọba jẹ́ fọ́lọ́run fẹ́ dán o ọ̀rọ̀ àná Ọlọ́run ọba gbà láyé ó sì ti gbà lálùkè àmọ́ torí gbogbo bí tí àdánwò ti lè bá ọ lọ́lọ́run ti gbé sínú ṣẹ̀rí àwa sádánwò ti lè bá ọ ìjọba ayé ò lè ṣerú ẹ̀ Eh, pé àwọn àti ẹ̀dáàmù kan ọmọ pé a ṣe waec eh, ok tó bá ti ń ṣe lọ o àwọn questions kan wà táà ti sísàlẹ̀ rẹ̀ ibi tí ọba páàsì tòkè a ń mú àwọn question mẹ́tò extra question dáa fún a fi dí ààyè rẹ̀ kò sí ní òfin ayé kankan ṣùgbọ́n ní ẹ̀sìn Islam ọmọ wà bẹ́ẹ̀ gbogbo tẹ́ ọ̀ràn èèyàn tọ́lọ́ ń kọ́ compulsory fún wa pé a gbọ́dọ̀ ṣe kò sí ní tí òfin àìbàámà àìbàámà sí fún wa kálíbà sóríire níwájú rẹ̀ ní subhanahu wa ta'ala so èyí ni ọlá ńlá tọ́lọ fún wa ìdúpẹ́lú mi nú àwọn mùsùlùmí àmọ́láyì tí wọ́n wá sọ fún wa pé jọsìn ká ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yàn yóò fàájú rò ní ẹ̀yìn lẹ́nu yẹn o ẹ̀yìn lẹ́fẹ́ di màláìkà ẹnu ẹ lọ́hùn èyí tó sì ìkọ̀sọ́ di nǹkan kan tó dé pé bóyá kò pé àwọn nǹkan tí ó jẹ́ ọba lórí òun ọba lára kàkà ọba lára àwẹ̀ ọba lára hajj ọba lára gbólóhùn ẹnu dáa méje zikiri yàn ẹ̀rí tábà kírun tán immediately tábà ti ń parí irun níta fi ń bẹ̀rẹ̀ zikiri astaghfirullah kì wá sẹ̀kan láwùjọ ẹ̀mẹ́ta tán ni Allahu akbar ah tá a pààyàn ni tá a tó fẹ́ lẹ́yìn ọ̀hún àpààyàn àmọ̀ sílọ̀ ni kí lọ́wọ́ bí astaghfirullah àti òun lè dáa àti ò lè gba hundred percent ni ọlọ́run wá fẹ́ kọ́ gba hundred percent ọwọ́ fún àánú sẹ̀rí àwà bọ́ bá ti ń ṣe tán fi ìrẹ́tà sí ìrẹ́tà sí ọ̀pá gbogbo àléébù nù rẹ̀ kọ́ parẹ́ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah astagfurullah astagfurullah bí kan ọ̀bá ràn méjì ọ̀ràn bí méjì ọ̀bá ràn mẹ́ta ó gbé Allahu akbar ó lọ sórí fún wa ń bò wá ẹni tá a fi máa pa àléébù ààwẹ̀ níbo lọ́wọ́ àwọn abu ayyub al-ansari radiyallahu ta'ala anhu ó o mẹ́sẹ̀jì meseji wa fun látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ti fún yín ní tíun ó fún yín ní tàwẹ̀ náà abu ayyub al radiyallahu ta'ala anhu ọmọ gba àdíṣe láwá fún wa tọ́pọ̀lọpọ̀ wa ọmọ ó ti bí màláíkà jọ ẹlẹ́ẹ̀kejì ó ti bí màláíkà jọ ẹlẹ́ẹ̀kẹta ó ti bí màláíkà títí di ọjọ́ kẹwàá Ramadan láti ọjọ́ kọkànlá síwájú ní sápà ẹ̀ mọ́ gbogbo àwọn àlébù bá wá bọ́ ń bẹ̀ ọlọ́run sallallahu sallallahu Ramadan ààwẹ̀ Ramadan ni a ń lẹ́yìn ìgbà tó gba àwẹ̀ Ramadan tán àwọn ẹni mímọ̀ fa oríṣiríṣi ìdájọ́ jáde lára súnmọ̀ yẹn súnmọ̀ ní after wọ́n fà jáde wípé ẹni tí ò tí gba àwẹ̀ Ramadan pé kò gbọ́dọ̀ wà rìn man sọ́ọ́mà Ramadan ẹni bá gba àwẹ̀ Ramadan súnmọ̀ lẹ́yìn ìgbà tó gba Ramadan ẹ̀ pé tán àtìbáàhù sittan min Shawwal ọwọ́ àti àwẹ̀ ọjọ́ mẹ́fà ó fi tẹ̀lé àwẹ̀ Ramadan ó fi tẹ̀lé lẹ́yìn àwẹ̀ ọjọ́ mẹ́fà tó fi tẹ̀lé Ramadan lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yàn ni ó gbọ́dọ̀ wà nínú Shawwal min Shawwal ní oṣù Shawwal ló gbọ́dọ̀ wà tí ó bá ti mú wá ní oṣù Shawwal kò sí mbẹ̀ mọ́ min Shawwal ní oṣù Shawwal oṣù kẹwàá Islam ìdáwà nú ẹ̀yìn fọwọ́ àgbà ọjọ́ mẹ́fà lẹ́yìn Shawwal kí lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀sán tánàbí kéde fánà hadithi sallallahu alaihi wasallam ó ti gbé gbogbo ìtàn wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó ní káàna kásíyámi dáhà káàna kásíyámi dáhà ó yẹ nípa ọgbà ọjọ́ mẹ́fà yìí ọ ma gba ẹ̀san ẹni tó fi gbogbo ọjọ́ yípo ọdún yóò dàbẹ̀ nípa ọ fi gbogbo ọjọ́ yípo ọdún ó fi gbà àwẹ̀